kápọ̀ kápọ̀ kápọ̀ kápọ̀ means fold kápọ̀ means fold bá mi ká àwọn aṣọ yìí pọ̀ bá mi ká àwọn aṣọ yìí pọ̀